ẹ káàbọ̀ sí Bluestone City ire bá mi lónìí ní wàsímì ibo gan la ń pè ní wàsímì wàsímì jẹ́ agbègbè kan tó gbajúmọ̀ lábẹ́òkúta níbi tí ìdàgbàsókè ẹ̀ ń yá kánkán mo lè kà fún yín ilé ẹ̀kọ́ gíga mẹ́ta ló wà ní agbègbè wàsímì níbi tí àwọn èèyàn tí wọ́n ń kọ́ hostel tí wọ́n ń kọ́légbé tí wọ́n ti ń gbádùn fífowó wọn dókòwò lórí ilẹ̀ ìyẹn gan ló fa sábàbí tí IAS Unique Homes and Properties ìyẹn real estate company tó ń léwájú nípínlẹ̀ Ògùn tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń talẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ iléeṣẹ́ IAS Unique Homes and Properties mú pò wájú ọ̀kan ní ilẹ̀ wa tẹ̀ ń wò yìí a ṣẹ̀ níbi ó ṣẹ̀ dín díẹ̀ ní oṣù kan ni ṣùgbọ́n tẹ bá wo ọ̀kan yìí estate kan wà ń bẹ̀ tá a pè ní Nigeria Immigration Treasure City Wàsinmi níbi tá a wà ilé estate yẹn wà a ti ṣọgbà yí estate yẹn náà ká seven point five million naira lanta ń ta plot kan estate yẹn ṣùgbọ́n nítorí ayẹyẹ ọdún mẹ́jọ tá a fẹ́ ṣe iléeṣẹ́ IAS Unique Homes and Properties a pinnu láti ṣe estate kan fún ẹ̀yin olólùfẹ́ wa estate yẹn la pè ní Bluestone City Ìrẹ́bàmì lónìí IAS àgbè lórí òtítọ́ jíjọ́ ọmọlúwàbí ló jẹ́ wá lógún. nǹkan tí mo ti fẹ́ sọ gan-an tó kún mi lọ́kàn tó dẹ̀ tó ń jẹ mí lógún jù òun nípa àwọn ìwà tó wà ní ìjọba tó wà lókè òkun torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti há sọ́wọ́ onímàgòmágó ẹlòmíì ti há sọ́wọ́ oríṣiríṣi but mo ń fàkókò yìí dá yín lójú wípé IAS unique homes and properties number one ni wọ́n kò sí báyóbáyó kò sí màgòmágó tí mo bá fi fọwọ́ sọ̀yà lórí nǹkan ó yẹ kẹ́ gbà yìí pé bó ṣe jẹ́ gangan nìyẹn rálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó gbalẹ̀ ẹni tó bá ti sanwó kan allocate ilẹ̀ fún ẹni eléyìí ò ń ṣe pé bóyá ẹni tó bá sanwó lè ní o wàá ṣe wàá gbalẹ̀ ní ọ̀túnla. another another nípa bíbá ẹni wípé àdúgbò yìí ti develop kò ń ṣe ilẹ̀ inú igbó láǹgbòdo lélẹ́yìí. kódà kí ń ṣe ilẹ̀ inú rà kò ṣe lẹ́nu ra tébùlàǹdì ni kò ṣe tẹ́ máa kọ́kọ́ gun àràfà tẹ́ máa sọ̀kalẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ máa páàkì mọ́tò síbì kan tẹ́ máa gbọ́kadà débì kan no from main road ẹ̀ ń bọ̀ straight down wá sórí ilẹ̀ yín. sórí ilẹ̀ yín nǹkan kan tún wà lórí ọ̀rọ̀ ilé kíkọ́ ẹlòmíì sábà nà èlò náà fi ń kọ́lé èlò náà fi ń kọ́lé ẹni tó bá lọ ṣe àgbákò ilẹ̀ ẹnu rà pàkọ́kọ́ sanfí ilẹ̀ ẹ̀nà kó tó kọ́lé sí o bọ́tí eléyìí ilẹ̀ tó le koko ni ó jira mú. ṣe bórí ẹ̀ la yìí òjò ti rọ̀ òjò ti rọ̀ gbogbo ilẹ̀ dí ṣẹ́túrì so alpha kókó yìí sọ fún yín wípé two point five million naira péré làtàbí àti ràgbà yìí ká iná ti wà transformer wà. ok ok tó o bá ra ilẹ̀ ibi báyìí tó o sanwó ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀bùn wà fún ẹ o. ẹ tún gbọ́. two point five million naira tó jẹ́ plot kan yẹn ẹ máa gba granite fifteen tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba sharp sand fifteen tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba setting sand fifteen tons lọ́fẹ̀ẹ́ ìyẹn tẹ́yìn náà bá pẹ̀lú ralẹ̀ yẹn látòmí. ìkọ́ni o fẹ́ kó ṣe kéèyàn ṣe wọn ẹ máa fẹ́ ẹ eh, wá sinmi tó bá débi báyìí ẹ má rò pé wàá má gbọ́dọ̀ ni wọ́n máa fọ́. ipò tí ilẹ̀ yìí wà gangan ó yẹ kéèyàn mọ̀ ìyẹn ni màá fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fáwọn tó ń wò mí lónìí èmi gangan ni alága fún iléeṣẹ́ IAS Unique Homes and Properties Ayọ̀bámi Àkànjí Adélani lórúkọ mi sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí pèdèpèdè ni mí lórí rédíò àti tẹlifíṣàn jẹ́ kí n sọ nǹkan kan fún yín tó lè máa wù yín láti mọ̀ nípa ilẹ̀ yìí ṣẹ́rílẹ̀ yìí gbogbo ẹni tó bá rà pátápátá ló máa gba ìwé pé mo san iye báyìí ó jẹ́ ní a tún máa fún ní deed of assignment ìyẹn agreement báwa la talẹ̀ yìí fún un kí la máa tún wá ṣèrànlọ́wọ́ fún un a máa ṣèrànlọ́wọ́ fún ẹni yẹn láti gba sí ọ̀fọ̀ ẹ̀ lọ́nà tó rọrùn lọ́dọ̀ ìjọba iléeṣẹ́ ias ò ní láyé ta ilẹ̀ kan fún èèyàn méje tẹ́ ẹ bá ṣe ń sanwó yín la máa máa sọ ibi tílẹ̀ yín wà nínú ilẹ̀ yìí ọjọ́ kẹfà oṣù kẹfà la máa fún gbogbo ẹni tó bá ilẹ̀ yẹn má máa retí yín láti bá wa dòwò pọ̀ ẹ fẹ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè wá bí ẹ lè pe iléeṣẹ́ ias unicoms and properties sórí nọ́mbà yìí zero nine one three nine zero one one two five five zero nine one three nine zero one one two five five tàbí kẹ́ẹ̀ tún pe nọ́mbà eléyìí náà zero nine one eleven ten fifty five fifty five zero nine one eleven ten fifty five fifty five iléeṣẹ́ IAS e wà ní Ansarudeen House Quarry Road Pepsi Lábẹ́òkúta ìlú mọ̀ọ́ká ni wá a ò lè jẹ́ ẹ̀yin oníbàárà wa kulẹ̀ ẹ̀yin náà ẹ wo iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń bí ẹ wo bó ṣe dáa tó ó wù mí kíwọ náà pẹ̀lú láti ralẹ̀ níbí nígbà tá a bẹ̀rẹ̀ sí ta Nigeria Immigration Treasure City tó wà lọ́ọ̀kan yẹn a bẹ̀rẹ̀ pẹ̀lú seven hundred fifty thousand naira lọ́wọ́lọ́wọ́ báyìí a ti ń ta plot kan níbẹ̀ ní seven point five million naira four million naira lélẹ́yìn náà ta gbé kalẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí ayẹyẹ ọdún mẹ́jọ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí a máa ta ní two point five million naira níbi tí wàá ti gba sharp sand lọ́fẹ̀ẹ́ fifteen tons granite fifteen tons setting sand fifteen tons lọ́fẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹfà la máa ṣí Bluestone City ire bá mi lónìí ẹ ṣé o.